ta wíjọ ta wíjọ ta wíjọ ta wíjọ means argue with ta wíjọ means argue with. ta ni yóò bá ọlọ́run wíjọ́ ta ni yóò bá ọlọ́run wíjọ́